ẹ̀kọ́ tó rọ̀ ìdòwú ògùn gbàjò lórúkọ tèmi wọ́n ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èrè yorùbá lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba àti dídà omi àlàáfíà orílẹ̀-èdè rú tí wọ́n fi kan àwọn ọ̀dọ́ tí í ṣe àádọ́jọ ní àsìkò ìwọ́de orílẹ̀ ní oṣù kẹjọ ọdún yìí ni wọ́n ti wọ́gilé ní ilé ẹjọ́ tó ga jù gíga orílẹ̀-èdè tó fi kalẹ̀ sí olú ìlú ilẹ̀ nàìjíríà àbújá adájọ́ òbíọ́ra eguatu ti dá àwọn ti dá àwọn afẹ́sùn ti dá àwọn afẹ̀sùnkàn náà sílẹ̀ lórí àìtẹ̀síwájú ìgbẹ́jọ́ tí adarí àwọn olùtakò fún orílẹ̀-èdè ìyẹn Muhammad Abubakar fi léde lórúkọ mínísítà fún ètò ìdájọ́ ti ṣe latif Fagbemi SAN iléeṣẹ́ ètò ìdájọ́ ni ó wà nídìí ẹjọ́ yìí níbàámu pẹ̀lú agbára tó ní nínú ìwé òfin ọdún 1999 orílẹ̀-èdè Nàìjíríà nígbàtí adájọ́ Eguatu kò rí ìtakò láti ọ̀dọ̀ àwọn àjọ olùgbèjà ni ó pàṣẹ pé kí wọ́n dá àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ààrẹ Tinubu ti pàṣẹ fún mínísítà fún ètò fún ètò ìdájọ́ láti fòpin sí ìgbẹ́jọ́ náà àti láti ṣètò títú àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà sílẹ̀ ní ọjọ́ ajé tí púpọ̀ nínú wọn sì jẹ́ ọ̀dọ́ ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí ni yá àwọn olókòwò kéékèèké onímọ̀nbi àti alábọ́ọ́dé lówó pẹ̀lú owó èlé tí kò ga lọ káàkiri orílẹ̀-èdè akọ̀ròyìn wa Benny Adams jábọ̀ ìròyìn pé ètò tuntun náà náà wáyé níbàámu pẹ̀lú ètò ìdúnàdúrà olùwọ́de pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ tí ó bẹ̀rẹ̀ lọ́dún tó ń bọ̀ wọ́n fi ọ̀rọ̀ yìí léde níbi ìpàdé àwọn tọ́rọ̀ kàn pẹ̀lú àwọn olókòwò kéékèèké alábọ́ọ́dé àtọ̀nìmọ̀ọ́bì léyìí tó wáyé ní olúùlú ilẹ̀ nàìjíríà àbújá. mínísítà fún ọ̀rọ̀ ìròyìn ìkéde àti ìlànà lọ́yẹ̀ lórílẹ̀‐èdè yìí Muhammad Idris ti sọ wípé àkóso ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń gbìyànjú láti ṣe àgbékalẹ̀ àwọn ọ̀nà láti yọ àwọn ọmọ orílẹ̀‐èdè yìí kúrò nínú àìrójú tó bá wọn lórí ọ̀nà láti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí wáyé níbi ayẹyẹ tó wáyé nílùú àbújá pẹ̀lú àwọn tó jẹ àǹfààní níbi ètò ìyàwó tí ìjọba ṣe onígbọ̀wọ́ rẹ̀ fún àwọn olóko kéékèèké odúmọ̀nbí àti alábọ́ọ̀dì akọ̀ròyìn wa saliu abdullahi gwanara ni oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún àjọ aláàbò ẹ̀ṣọ́ ojú pópó ti ṣe ìgbìyànjú láti pa lílọ bíbọ̀ àwọn ọkọ̀ mọ́ ní àsìkò oṣù bàbàbà tí a wà nínú rẹ̀ yìí tí àwọn ìjàmbá ọkọ̀ máa ń sábà wáyé léraléra tí àwọn èèyàn sì rin ìrìn àjò jùlọ ní oṣù bàbàbà yìí àwọn òṣìṣẹ́ ààbò ojú pópó ìjọba àpapọ̀ ìyẹn FRSC ti ń gbìyànjú láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì láti tún fi kún ìlànà àti ètò àkóyawó nídìí iṣẹ́ wọn. akọ̀ròyìn wa oyeyemi Àjàyí ni oníròyìn tó bá ń wà níbẹ̀ bí a ò bá rán ni sọ́jà ọjà ò ní ni padà bọ̀ wá sílé kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa ẹ jẹ́ kí adókè lọ́hùn fún ìpolówó ọjà. ó dé fún ìpolongo ẹ̀yin onílé ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín ẹ̀yin oníjọsìn káàkiri oníṣẹ́ ọwọ́ oníṣòwò ẹ wá ìpolówó ọjà yín nílé NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá channel sixty three àtúnwà lórí startime channel one oh three bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri ẹ̀yin fẹ́fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde ní onírúurú ayẹyẹ bíi ìwúyè ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí oh eight oh twenty nine forty one fourteen seventy three tàbí oh eight oh twenty eight twenty nine twenty three twenty. NTA Ìjẹ̀bú Òde alárabàgídá ni wá. ẹ padà ẹgbẹ́ òṣèlú APC ti sọ wípé àwọn ti ṣetán láti túbọ̀ máa tukọ̀ ìjọba ní ìpínlẹ̀ ogun yìí ni ó wáyé níbi ìpolongo ìbò fún Dáre oṣù tó ń díje dupò alága ìjọba ìbílẹ̀ níjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Fatima Azan náà wà níbi ìpolongo náà tó wáyé ní pápá àṣírí olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ti tó sì jábọ̀ ohun tó a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà fún yín fẹ́rẹ̀ntì a ní fún yín ní èrè yorùbá lọ́jọ́ tòní òní jù báyìí lọ ẹ má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa facebook nta ìjẹ̀bú òde àti lórí youtube a tún wà lórí tiktok náà ìdòwú ògùnbàjò lórúkọ tèmi ó dàárọ̀. thank you